ẹ̀lìyàmí ni kọ́rí. èmi náà dà. fàmà ẹ̀bìyàmí ni kọ́rí. ọmọ rẹ̀ mi ò dé gbogbo orí ẹ̀ ń wí. ọba ta lè ọlọ́run náà ìbéèrè láti òye mi àtiwọ́ rèé tá a bá fẹ́ mọ bó ṣe jẹ́ gan ta ni ẹni ọlọ́run tuntun ni kẹ́ ẹ rà kẹ́ ẹ wò kẹ́ ẹ gbà alhaji oníwàásí àgbáyé tó mẹlẹ̀ títì ta ni ẹni ọlọ́run. ṣe wàsí wíṣù kí a má dá òtí ẹ̀. ó yọ lọ́lẹ̀ ń gbọ́ yó. orin àfa sàyídà dẹ́bẹ́yọ̀ ìjà ọ̀dọ́là. ọmọ ayé lóyún torí tìlù àtàgbé kalẹ̀ tó kàárù. ó yọ lọ́lẹ̀ àkọlé eléyìí o. alamọ́sẹ̀ rí gbogbo tó pamọ́. ó yọ lọ́hùn tíráàkì yẹn gangan rè é ó yàtọ̀ gbé e sókè. ìdánwò وأفوك بلسم بلسم رداؤك يجنيني وأفوك بلسم وأنت الذي يا ربي بالخلق أعلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله إن الحمد لله الذي فضلنا بدينه وأدانا إلى صراطه المستقيم نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله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 ẹ jẹ́ kí á dá ọpẹ́ náà lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ ká parí àyà náà délẹ̀. a ní ẹni tí a lè dúpẹ́ fún ju ọba tí ò béèrè nǹkan kan lọ́wọ́ wa ju ọpẹ́ náà lọ. mo bára mi dúpẹ́ mo sì bá ẹ̀yin náà dúpẹ́ fọlọ́run nítorí pé wòye ẹ̀sìn wa nìyí a wà ń bí ńgbà fẹ́ kúrò ń bí bàbá wa olùkọ́ àgbà. bàbá wa wakil mahad al-arabi wọ́n ṣàdúrà fún wa pé kọ́lọ́ ń jẹ́ àṣẹ mi gbogbo wa la sàmí ṣùgbọ́n lára wa níjọ́ náà àwọn kan bẹ tí àṣàrà ìlú ń fọwọ́ tọ́ pé má wulẹ̀ sàmí ò ní síbẹ̀ lọ́dún tí ń bọ̀. àwa wà nú ẹni ọ̀sán mi àsàrà ìlú wá wa káàkiri agbo kò rí wa ọlọ́run fi ní kí àmì wa ó fò lọ sí sánmà àwọn Yorùbá àwọn bàbá wa àgbàlagbà wọ́n ní wọ́n sóògùn àìkú fún ọ látẹ̀sín òní ọ̀jẹ́ o ti kú nẹ́ni nígbà tó o ti kú ìyẹn ni mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo wa tá a dúpẹ́ fọlọ́run nírọ̀lẹ́ yìí pé àdúrà tí bàbá ṣe lọ́dún tó kọjá ọgbà bí ọgbà ẹ̀ ń gbóhùn dáadáa o mo ní àdúrà ọdún tó kọjá ọgbà bí ọgbà a ti padà wá sẹ́mi náà. يعيش قوم ويموت قوم الله يعيش قوم ويموت قوم والدار قديما عليه لوم والدار قديما عليه لوم يعيش قوم ويموت قوم يعيش قوم يموت قوم ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ń wáyé ń jojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ èrò ní ń bọ́ àlùkìyàmà. يعيش قوم ويموت قوم. يعيش قوم ويموت قوم. الله أكبر. يقدم عليه لوم والدهر قدم عليه لوم mi ò ní fẹ́ gba àsìkò lórí yẹn torí kò sí àsìkò mọ́ àwọn èèyàn ti dúró látàárọ̀ ẹ ṣàforíjì fún wa pàápàá jùlọ lórí pé àsìkò tí wọ́n sọ fún yín pé a bẹ̀rẹ̀ òun kọ́ la bẹ̀rẹ̀ tàfojúdi kọ́ o abẹ̀wá nítorí tọ́lọ́n àti ti anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. torí mo mọ̀ pé gbogbo wa tá a wà ń bí lólóríire ọlọ́njóríire wa ọ̀kalẹ́ ẹ sàmí ẹ̀ dáadáa. ààyè tá a wà yìí ìlú Ìbàdàn ara abi tí wọ́n ń pè ní àárín gbùngbùn Ìbàdàn láwà yìí kò sì sí ọgbọ́n tá a lè dá bí gbogbo rẹ̀ ó ṣe fún papọ̀ náà nìyí Allah ńgbà tí ẹ̀yin kan ti ń bẹ ń bí látàgò méjìlá aago mẹ́wàá àbọ̀ tẹ̀sí ń bẹ ní dúró tí ẹ ní àyè àti jókòó tẹ̀sí dúró títí dàsìkò yìí náà ẹ ọlọ́run nínú tí ọlọ́run wọn gbà lọ́wọ́ yín tí ó fi fi ayé kẹ́yìn àtàlùkè àmà ọlọ́run má ṣàka ìdúró náà kúnú ẹ̀. àmín. فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين ajran azima. ẹ̀san rẹ̀ wà níwájú ọlọ́run ọlọ́run mọ́sá bá wa san fún yín ọlọ́run nàbí wa Muhammad síwájú bíi gbólóhùn ọ̀rọ̀ méjì tá a bára wa sọ nítorí pé ojú pé ẹsẹ̀ kò bàbá wa olùkọ́ àgbà ní mádọ̀lá àárọ̀ bí wọ́n ń bẹ ní jókòó bàbá wa tó wá sojú bàbá wa tí fi mọ́ ọmọ fìbàdàn wọ́n ń bẹ ní joko. olórí gbogbo alálàájì Ọ̀yọ́ state ó ń bẹ ní jókòó lẹ́yìn náà gbogbo àwọn ẹgbẹ́ alásàlátù ń bẹ ní jókòó àwa ní àǹfààní àti mú àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí aláǹfààní àti mú wọn wá síbí òun náà ni gbákejì gọ́fnọ̀ àwọn lárúbáwá sì ní àrò ìṣubìnìyàbà bá a bá ti rọ́bà ńlé bá a bá ti rí gbákejì ọba àrọ́bà àbá àrọ́bà ó ti parí. ìlàlàdí náà tábù wàásù làwọn. واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما لني wọ́n ní ọmọ a máa ṣàdúrà fún bàbá rẹ̀ síwájú ọ̀rọ̀ ní ọdún tó kọjá kí n tó ṣàdúrà fún bàbá wa Wakil Mahad àdúrà àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe ó ní pé bàbá mi ẹni tọ́tọ́ gbogbo wa láyìí pé ni wọ́n bọ́ sàlùkìyàmà. Allah akbar mo wá fẹ́ bá mi panu pọ̀ gbogbo bí ààyè tí wàásí gbé ń wáyé náà la gbé ń ṣàdúrà fún wọn bàbá ti ṣe iṣẹ́ sílẹ̀ ọwọ́ àwa tí a kù ló kù sí bàbá jí ọ bàjẹ́ bàbá déwájú ọlọ́run àní mórí bọ́m̀bì ìyà bàbá ti lo ayé wọ́n parí ẹ̀ wọ́n sì dágbére kì í ṣe gbogbo àgbàlagbà ní ọ̀dàgbére kì í ṣe gbogbo ẹni ọwáyé ní ọ̀dàgbére fáyé ọ̀pọ̀lọpọ̀ yọ jásàlì kíámà bá a ṣe jásáyé ńjọ́ tá a dáyé ṣùgbọ́n ti bàbá ò rí bẹ́ẹ̀ bàbá dágbére wọ́n sì fohùn lẹ̀ bàbá wa alájẹ àgbà fún gbogbo ìlú Ìbàdàn asẹ́kh Murtada Abdulsalami ọlọ́mọ sábà wa kẹ́ bàbá ẹ panupọ̀ ẹ bá mi ṣe yín náà ansari náà wù kan ẹ ṣe kúlẹ̀ hu aláwù kan atáhìyà tolila oníkàfi gbẹ̀yìn ẹ ẹrú ẹ máa ṣe lọ́dọ̀ olówó ẹ bí wọn bá ń bẹ lórí pé wọn ń béèrè béèrè tí ò ṣe é dáhùn lọ́wọ́ ọlọ́mọ sábà ń bẹ bí wọn bá ń bẹ nínú kẹ́gẹ́gẹ́ bá a ti ṣe mà àti bá a ṣe rò àti ń tá a rí pẹ̀lú bàbá kí wọ́n tó kú ò láyé ọlọ́mọṣà sàlékún kẹ́ wọn ọlọ́ àti tóbi ànábì wa Muhammad lẹ́yìn náà mo wá padà sọ́dọ̀ deputy governor alhaji wa arápájà dáadáa tọ́lọ́ ń ṣe fún yín ọlọ́mọdé ọba jẹ́ dáadáa tọ́lọ́ ń ṣe fún yín ọlọ́mọdé ọba jẹ́ dáadáa tọ́lọ́ ń ṣe fún yín ọlọ́mọdé ọba jẹ́. Eyi ni Ìbàdàn ẹ̀yin ni Ìbàdàn ẹ̀yin ni Ìbàdàn Ìbàdàn ò sì gbọ́dọ̀ bàjẹ́ ni Ìbàdàn ah, Ìbàdàn ò gbọ́dọ̀ bàjẹ́ Ọlọ́run ó fún yín gbogbo ẹ̀yin commissioner sí wa for environment ẹ kí wá kó pàǹtí ládùúgbò tiwa lọ́hùn-ún ọlọ́run ó ṣàánú yín o ọlọ́run ó dúró yín o ọlọ́run mọ̀tọ́rọ́ ah, gbogbo àwọn commissioners tó kù náà ọlọ́mọṣà ṣe dáadáa fún yín ah. ètò ṣe fún yín ọlọ́run méjì ọbàjẹ́ lẹ́yìn náà mo tọrọ fún alhaji wa abdulhakeem Ege, dáadáa tọ́lọ́run ṣe fún ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. ní ọdún tó kọjá gbogbo wa síta ṣe ní ìlú ìbàdàn yìí àwa pẹ̀lú ẹ̀ ni ó ń tẹ̀lé wa káàkiri ni ọlọ́run wọlé àná Muhammad ọmọdé kékeré ni ọlọ́run ní jí ó ṣubú ọlọ́run ní jí ó ṣubú ọlọ́run ní jí ó ṣubú ní gbangba wálíà níbi tí ìbàdàn gbé pé tí ojú wa pé tí oníkálukú wa ta ríra wa ta dára wa mà àbí ìbàdàn kọ́ wà yìí ni ẹ mà dá mi lóhùn. wàlíbaládù tọ̀yìbù ah. yàkàrújú nàbà tuhu bìdìní rọ̀bì. yasalẹ̀. wàlẹ́bí kàbùsà láyàkàrújú ìlànà nakida, wàlẹ́bí kàbùsà. أرجو إلا نكدا لا يخرج إلا نقدا والبلد طيب bàbá wo gbogbo ń tà ń pè ní Ọ̀yọ́ àbùkù ló jẹ́ fún wa bàbá ń dárúkọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí àwọn ìlú kéékèèké kan kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pé báwọn bá fara kàn wá la tó lè do didi didi èèyàn ni wá. wàlí baladu tọ̀ yìí bù. a sì dá dúró lójú arápájà láti ń sọ yìí o a fẹ́ dá dúró bá a bá dá dúró lásìkò tí ee eh, ee eh, ee eh, ee. máa فيه أبدا الله ماكثين فيه أبدا bàbá wo gbogbo ohun tí wọ́n ń pè ní Kano State lọ́dọ̀ mi lọ́hùn-ún gbogbo ohun àti gbogbo olùtọ́tò mọ́ Kano kò tó bàdàn ẹ sì mọ iye local government tí wọ́n ní ń bẹ̀ ẹ̀yin náà ẹ bá wa ṣe é lẹ́yìn náà mo ní gbogbo ìbàdàn gbangba la wà yìí abdulhakeem ìdènàró wọn lẹ́yìn kínní kan lẹ́ ń ṣe kí á ti kàbí nǹkan ìdènàró ìdènàró ìdènàró wọn ò mọ bí kí á ti ọyá súnmọ́bì súnmọ́bì ẹ̀yin ìbàdàn ní ọlọ́run ṣe àrí tẹ́sẹ̀ yín pé lónìí àwọn kọmíṣánná sì náà ń bẹ ń bẹ ẹ jẹ́rìí mi ó yẹ yín bá ẹ máa jẹ́lẹ̀rìí fún mi ọlọ́run ó ṣe dáadáa fún yín mú ọwọ́ rẹ wá mo fi ọ́ lé arápájà lọ́wọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó bàdàn. Ukusimu bi hadha albaladi. Ọlọ́run ó sàánú gbogbo wa mo yọ̀ǹda yín ẹjẹ́ wà á ta ìlú bí àdàlẹ̀ bàlàdì. ẹ múra yín dání ẹ má jẹ́ kí nǹkan kan máa wọ àárín wa mọ́ àwa làwa ní Ìbàdàn. wà á ta wẹ̀nu. ta awẹnu alẹ́ bẹ̀rẹ̀ wà á ta kúà. wà á ta awẹnu alẹ́ ìfìwà ọ̀dùwọ̀n. wà á wẹ̀nu. Wale ode ولا تعاونوا Wala الإثم والعدوان báwọn wa lọ a a lè lu o. a lè lu ẹ̀ ní le rìn mọ́. ọlọ́mọ tá ṣe dáadáa fún wa. Tori torí bàbá wa olùkọ́ àgbà lójókòó yìí ọ̀rọ̀ tí ò ní ṣe é sọ ọlọ́run ò ni lónìí nǹkan ngbọ̀ wá dọ̀rọ̀ tó ní ẹ máa sọ ẹ ní lè sọ ni. wà á dá díkìrú mubarak. á dá díkìrú mubarak. anzalnahu masha Allah. àbátúnláhù munkiruna. ìrántí la wá ṣe fúnra wa lénìí. ọlọ́run béèrè lọ́wọ́ wa. ọ̀rọ̀ náà tó ní àlùbáríkà nìyí ọba la sọ fún anabi wa Muhammad. azikiru mubaraku anzalinahu. Allah. abatun lahu munkiruna abatun lahu munkiruna. ọlọ́run béèrè lọ́wọ́ wa afa antum lahu munkiruna ẹ kọ́ ni a lè kọ̀rọ̀ ọlọ́run jàmá àtó bẹ́ẹ̀ síwájú ọ̀rọ̀ mo ṣàdúrà fáwọn ìyá wa ẹ̀yin ni yọ ayé gbogbo ń tà ń ṣe yí ẹ̀yin lẹ́jí ó ṣeé ṣe ọlọ́run má ṣàdúró tì yín ẹ rí i pé ibi ẹgbẹ́ jókòó ọ yàtọ̀ torí pé ọlọ́run fúnra rẹ̀ pọ́n yín lé àfọ obìnrin tí ó bá pọ́n lé obìnrin tí ó bá pọ́n lé lọ́lọ́run ní pọ́n lé ọlọ́run pọ́n yín lé náà ni kóbìnrin yìí máa ṣe àjì àjì àjì àjì ọba tó gbé yín kalẹ̀ ní ti dùnnú ọlọ́run ní jẹ́ ẹ̀ máa padà sí burú àwọn ọmọ yín ò lálùbáríkà ọjà tọ́lọ̀ ń dá fún yín nílé ọkọ yín ọjà náà ò ní tú ọlá títóbi ànábì Muhammad àwọn bàbá wa ń lẹ̀ Yorùbá ni a bá ń tú bisimilahi rahman rahim wọn ní ọba àjọkẹ́ ayé ẹ̀yin ìyá wa lẹ̀ ń jájọkẹ́ arahim ọba àsàkẹ́ ẹ̀yin lẹ̀ ń jájọkẹ́ ẹ̀yin lẹ̀ ń jásàkẹ́ ẹ̀yin lẹ̀ ń bọ́lọ́hún jó kọ́ papọ̀ bá a bá yìí látòkè délẹ̀ gbogbo súra tí ń bẹ nú àlùkòrá àní àní rí súratu rijal súratu nisa ìlàrí ń bẹ súra eh, mariam wà ń bẹ eh, gbogbo àwọn ọlọ́run láwọn ànábì tí ó kọ wọn náà hàn bí ọlọ́run ni wọn ló kọ ni bí ọba jẹ́ bẹ́ẹ̀ ìbá tí jọkùnrin kankan hàn ń bẹ tọrọkùnrin oúnjàmbá ni wọn oúnjàmbá lọkùnrin àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn wá yá wọn oúnjàmbá lọkùnrin mo wà lẹ́yìn yín ọlọ́run máa ṣàdúró ti yín o ọlọ́run ولا النبي ومحمد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم الله بسم الله الرحمن الرحيم يا سلام لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارئون جيناكم بالحق لقد جيناكم bilahaki. Allah. lakọ̀dì jìnnà ọlọ́run ni wàá sáájú ẹ̀dá Muhammad. lakọ̀dì jìnnà kún bilahaki. Allah kun bela aki. sọ fún àwọn èèyàn rẹ kó mú òdodo ọ̀rọ̀ wá bá wọn. lẹ́kọ̀ọ́dì jìnnà kun bela aki. jìnnà kun bela aki òdodo ọ̀rọ̀ la mú wá bá yín o. lẹ́kọ̀ọ́dì jìnnà kun bela aki. òdodo ọ̀rọ̀ tí o ṣe é takò lọ́lọ́run gbére yìí o. lẹ́kọ̀ọ́dì jìnnà kun bela aki. ojúlówó ọ̀rọ̀ ẹni ọ̀sẹ̀ dá wa náà. wàyà dúró àǹbá.